oṣù Ramadan oríire tí oṣù náà kó wá oríire ọlọ́pàá àwọn oríire yẹn a máa wá sí láwẹ́ láwẹ́ ni láti máa wọnú ẹ̀ gbogbo ẹ̀tọ́nà máa kọ mọ́ tí ń àti lọ́bọ̀ márùn ti bẹ̀rẹ̀ ó gbìyànjú lágbára rẹ̀ ti tó àti ti mọ́ láti gbà inú ẹni báyìí ìkan lórí ire tí rọ̀mọ̀gọ́rùn kó wá jíṣẹ́ kódà báyìí kan bá bí lọ́wọ́ pé kò lè gbà ẹnu wa fẹ́ mi mo fẹ́ gbà ló ní ẹ ó ti ṣoríire àwọn ìgbà tó kọ̀ gbogbo ẹni tó bá ṣe pé ń gbà rọ̀mọ̀gọ́rùn ti gbé tàràwì kò lè nínú oríire tí oṣù rọmọmọdù kó wá òun náà tún ṣe kàlẹ̀ yẹn ogun ẹgbẹ́ náà bá ṣe lọ́rù kó pé jọ rọmọmọdù ti bẹ̀rẹ̀ kò fàlùkùnrá ní ti kàṣílé ó dà tó ń gbogbo báyìí ara rẹ̀ nígbà tó ń gbogbo bá ṣírò rẹ̀ òun gẹ́ kí ń kábí pé ẹ̀bà tó tábàmọ̀dé àbù dáadáa òun máa ti ń kí orí àlùkùnrá ní ti méjì òun máa ti ń ké mẹ́ta alùkùránì òun náà ti di mẹ́rin ó wá rí ìlú bẹ́ẹ̀ gbogbo orú ẹni tọ́rọ rẹ̀ bá rí báyìí náà kò dá ọba kíra rẹ̀ kú rí rí tó ṣe rí dé lọ́nà bàbá alájọba oríire kan bẹ tó ṣẹ́ṣẹ́ àkọ́kọ́ ọlọ́run wa mọ̀ ọ́n náà fi ló fi oríire náà sí òun náà ní oríire kéèyàn ṣe kò ń déwù olúwa mi ní lẹ́yìn àtúnkọ́dé ọ̀yẹ́ ìgbọ́n pé àìṣà ó bẹ̀rẹ̀ pé iná àìgbàdá ilé ìgbàdúkọ́ ó wá sọ bá dẹ̀rẹ̀ wà máa àdìrọ̀ máa lẹ́yìn àtúnkọ́dé ìtọ́nà pàdé káàdì náà bí ogun agbóhùn tó ọlọ́gbọ̀n ti gbàgbọ́dọ̀ wà máa àdìrọ̀ kàá ṣe láti pọ́dúrí ìgbóngbó parẹ̀ ní tí wọ́n ṣe ẹ̀gbọ́n tí jẹ́ lẹ́ṣà ọlọ́wà ní kó lè mọ̀ ẹ̀yà àgbẹ́jù lẹ́yìn ìgbàtọ̀ lọ́kọ́dí ọ̀yọ̀ ẹ̀ṣà ohun tí gbàtọ̀ lọ́kọ́dí ẹ̀yọ̀ kan ni ó wá ní orí ẹgbẹ̀rún oṣù tí ìjọba àwọn ìṣàkóyà àwọn ní pé ẹgbẹ̀rún òkè tàbá ní àmọ́ ọdún kà ọdún mélòó ló lè jẹ́ náwà ọdún kẹni ọdún kẹni ọdún di mẹ́wàá gbogbo ọdún tí ń dọ́gbọ́ ọdún gbogbo tí ọdún ó wá ń lọ bí eighty three years and four months. kó lè wáyé wọ́n ní ṣùgbọ́n rẹ̀ ẹni bá ṣe kò tí òkú rí lálẹ́ ó wá fi one thousand naira ṣe ṣàrà oore tí ó gbà ń bẹ̀ ó ju kó máa fi one one thousand naira lọ sí sàárà ìmọ̀ tó eighty three years and four months tí ò ní òṣèlú tó pọ̀ sí ẹ̀yọ́ bàyá ẹni tí rọ̀pọ̀tọ́ ló bá láyé ló sì pọ̀ náà bá ìwọ́n lọ sí ìsáyẹ̀ àgbà pọ̀ pọ̀ ó ń jọ bí bọ́lọ̀wọ̀ bọ̀ òfẹ́ ká wọ náà bí ipáwọn tí ó bá padà wọ́nà lálókè yá mọ́ wọ́n bá gidi wọ́nà ni ọkọ̀ tó kíkì rẹ̀ tẹ ẹmọ tó kàtẹ́ ìsọ̀rọ̀ kákàbọ̀ ní ìgbà títẹ́ ìsìnkẹ́ ní tó bẹ́ ìsọ̀rọ̀ ni nínú òun yìí tí wọ́n mọ́ bẹ́ẹ̀ ṣe ààrẹ

ìwọ́dà òdìjọ́ olúwa wá tó polówó oríire lọ́wọ́ ní wọ́dà èso bàbá ta ní kí ló dé mo ṣe wàhálà dáadáa rọ̀ ta ní fi kó àkókò yẹn pẹ̀ nítorí ọjọ́ ìdí ìṣèpọ̀ bí e ṣe dé èmi àti ẹlẹ́ṣẹ̀ àbáwọn akọ́ ni èmi àti ẹlẹ́ṣẹ̀ wọn ọ̀gá ní àbíkẹ́ ẹ̀kọ́ ni anẹ́bùwà Muhammad sọ̀wáàdì wọ́n bá ní sàlàyé jẹ́ mẹ́ta ló dúdú fún pàtàkì àdẹ́bùwà Muhammad níbi ó dá lójú pé ẹni táwọn màláìkà tí wọ́n ń ṣẹ́nu ọ̀nà àdìdẹ́gbẹ̀ tí wọ́n kọ́kọ́ sílẹ̀ kòkó pé ó yá mọ́ ẹgbọ́n wá àdìdẹ́gbẹ̀ àdìdẹ́gbẹ̀ àmúṣọ́gbọ́dì kìí ṣe ní àṣẹ ọlọ́run mọ iye ẹni tí ó ti wọlé kéde àṣẹ ó tó wọlé àdìdẹ́gbẹ̀ ni wọ́n kọ́kọ́ sílẹ̀ Ànábì wá torí pé ń wá òun o. Torí bá ìlẹ́bí wá òun lé ìlàpùlù kan nírí ẹjọ́. ń tẹ́tẹ̀ náà ní kò sí ìjẹ́ kó lè bí láti wájú ọlọ́dọ́ ni mo níkan ní o àjọ́bí wá ṣe ìgbélé inú mọ́ṣáláṣí tàbí ní alẹ́kìtà àmẹ́bí ló gbogbo mẹ́wàá àkọ́kọ́ lóṣù ọ̀pọ̀ náà kò sí tó mú tẹ̀lé àjọ́bí ó di mẹ́wàá méjì méjì Mẹ́wàá ẹlẹ́ ẹ̀kẹta àtẹ́bì tó wá ṣe wàhálà lọ́jọ́ àti olíyẹ kò fíra látà lọ́wọ́ bẹ́ẹ̀dà kọjáàmà lẹ́ndà bíkà wà bàtà àfà. Èyí tí mẹ́lẹ̀ ṣọ́bàbà wú wáyà àti àjàfẹ́rọ́ ọgbọ́n òṣìṣẹ́ Àlẹ́bì ní kàràbílì ìròyìn. Ká ní ti kí ní tó wákàtí mọ́ wà ní ààbẹ̀kẹ́ yóò ọ̀pọ̀ ìwòrè tó ti bẹ́ àbẹ́bíwá torí pé wọ́n ò ní lábọ́kọ̀ níbi ó ṣe ìtìkáàfù mẹ́wàá ọkọ̀ ó ṣe ìtìkáàfù mẹ́wàá ó yẹ̀ṣẹ̀ wá ṣe ìtìkáàfù mẹ́wàá ẹlẹ́ẹ̀kẹta ẹmọ́ lọ ní wa tó mẹ́wàá ìgbẹ̀yìn oṣù mọ́mọ̀ta náà. Bẹ́ẹ̀ni bó gbèrè ìlọ̀rọ̀ owó aláàgbọ̀ wa nà lẹ́bí lótọ́. A lè ṣe dédé òní ọ̀sán ní ó wá tó ayé ṣò. Ẹwà sí mẹ́wàá dé. Ìwọ náà wá wo ká ní 365 days náà lọ ká ní 350 days náà lọ bẹ́ẹ̀ tà tó kó ní gbogbo ọjọ́ tà gbogbo ayé wọ́n out of 340 355 or 350 ọwá ní kò kàn yọ just 10 or 9 nights kàn yọ lẹ́ kó kàn fi lé náà ní ọmọ sùn lọ́sàn rẹ̀ kódà wọ́n àtúnú ọmọ sùn lálẹ́ yẹ̀gẹ́ mẹ́tọ̀fì yìí tó pọ̀ lú ẹ̀ṣẹ̀ rẹ̀ ọwá ṣe tó ń kẹ́ rẹ̀ àlẹ́gbà àgbó wáyé olẹ́gbà ìdílé ẹwà wò nínú tí ní wọ́n rà fún jíde ìjọba ojú ojú ọmọ ayé ojú ojú ọmọ ká nínú oṣù ojú ayé nínú àṣìkí báyìí ẹwà ní ojú ọmọ tẹ́ẹ̀dẹ̀ tẹ́ẹ̀nàìjíríẹ̀ òtún sí déjìdẹ̀ tẹ́ẹ̀nàìjí tó kàn fi kàwọn ẹgbẹ̀rún láwọn alẹ́lẹ́ tó lè jọ máa jẹ́gbẹ̀ wá sún ọwá lè ṣolù sígbà gbogbo ọmọ sílẹ̀ ní láti lè kọ́ nínú ọdún tó lọ sí ẹ̀sà kó gbọ́mọ yín lówó ẹ má ti tẹ́lẹ̀ yóò dùgbọ́. ìwọ ọmọ kéwú ní láti lè kọ́ nínú ọdún tó lọ ọmọ péré fánà ṣe ìmí ìtọ́jú tẹ́jú o má ti lè gbọ́ ọmọ ẹ̀dọ́ wọn. gbogbo mò ń kéwú kò jẹ ní dáadáa àsìkò tí ó jẹ ń dé bẹ́ẹ̀ náà sí o. mo hàn Kùránì mi mi ò rí á bẹ́ẹ̀ náà yóò gbọ́ o ọgbọ́n polówó ni jẹ́ alóluwà fẹ́ ń polówó pẹ́ta ní ó ṣàdúrà kí ń gbà aláwọ̀ bàbá ìṣà ń polówó pẹ́ta ní ó bẹ̀ lọ káwọ mọ́ bá ṣe àmì dúgbò jù wọ́n wá wá lásìkò ẹjá fi tòlú ọlọ́wọ́ ẹjá fi dúgbò kòrò bá ṣe orí òmìnir látọ̀ nílẹ̀ àndẹ́bì ìṣojúgbò kòrò ká lè mọ́lé gbogbo bàrà mẹ́sì ọlẹ́ni bá mọ iye òbí ní máa ń já ìwé lè lórí olúwa ní mọ bí ilé látò lè pọ́dún ti rí lóde sọ̀rọ̀ rẹ̀ ní tó ṣe pé ah abẹ́ fi ṣe bónọ́ọ̀sì para yé lóòtọ́ abẹ́ gbìyànjú díẹ̀ àtúgbè pé bónọ́ọ̀sì ní fọ́n máa lé ayé pọ̀lá èmi àti yíò bónọ́ọ̀sì ní òun látò lè pọ́dún ìjẹ́ fún wa ọlọ́dá fún gbogbo wa ilé ọ̀kan làlẹ́ mi ṣe ló bá láti gbogbo ó wá rí níbi ọjọ́ tí òkú dé lásìkò kan ní ìpẹ́jẹ́ ló bá ṣàtúntò títa títa lẹ́sìn níta tí kò ṣe lérè méjì àbẹ́lẹ̀ ìjà tó wọ kàlàkàlà kódà wọ́n ní àdìsẹ́mbà rẹ̀ rìn lórí ìṣẹ̀kẹ́ wọ̀ ìjẹ́ múlúgà tí mo wá bá wà ní ìpẹ́jẹ́ ó dọ̀dọ̀ àwọn sàábì rẹ̀ nígbà tí ó dọ̀dọ̀ àwọn sàábì ó fẹ́ wá fún ọ ní information ti é òru lé lásìkò kọ́ nílùú lórí oṣù lọ́jọ́ tó jẹ́ àmọ́ lẹ́mí ó dé ṣàábé àti ṣàábé bá dé gbólóhùn àlá ẹ má fura yín mọ́ ẹ má sọ̀rọ̀ yín mọ́ ó ti tó náà ó ti tó wọ̀ láì sì gbọ́ ó yọ tó ó yọ tó tó bá tó rù tó tó dáṣẹ́ mo fẹ́ wá sun òun lé lọ́jọ́ kan ní ìlú ìgbà mo ṣòro sí ní ní ọjọ́ tó jẹ́ mo ti rí ohun ní wá sọ fún yí àmọ́ lágbájá àti lágbájá tó jà tó sì dàgbé anájú ṣùgbọ́n ẹ ṣàfihàn wa sí mẹ́wàá àgbẹ̀ kódà mẹ́wàá àgbẹ̀ yẹn àwọn ọjọ́ tó jà ní ọ́ọ̀tù rẹ̀ ìpèsè wa láàrin péjèèjì ọgbọ́n 23 25 27 29 òun yẹn wáṣẹ́ bóyẹ lébò láti ta ọ́ọ̀tì náà àwọn àfáà ní tó gbé láti ìkòlù wọ́n ni tí ti ń kú ọjọ́ mẹ́sàn-án ti ń kú ọjọ́ méjì tí ó parí tí ti ń kú ọjọ́ pẹ́pá tí ó parí tí ti ń kú ọjọ́ ọjọ́ márùn tí ó parí tí ti ń kú ọjọ́ mẹ́ta tí ó parí tí ti ń kú ọjọ́ kan tí ó parí tí bá padà wáwọ́ bá kò wá ní jọ́ọ̀jì àwọn lọ gbé láti kí ni láti kí ni àti mẹ́wùlẹ̀ láti kàpá àní ẹja mú gbogbo láńtẹ́ẹ̀dẹ̀ ìrìnjẹ́ àtẹ́bí ló kè ní wà láti wá ṣe jẹ́ àbùkà àlèbà pẹ̀lú ọ̀nà tó pọ̀ ọ̀nà àkọ́kọ́ gbogbo ẹgbẹ́ ọ̀nà bá tó láǹfààní nínú wa ọjọ́ mẹ́wàá ìgbẹ̀yìn pàṣẹ ayé tí wá fi ẹ̀rọ àbìjà kú ò lé mo ṣàtọ mẹ́ta mẹ́rin lọ níbi ìbò lé pé kú ò lé máa lọ mọ́sálásí ibi tán bá kú kí èrò ti máa kódà náà ti ẹni mọ̀ mẹ́gan a nígbà wa bá àtọ́tọ́ wọ́n sí pé Abdullahi bin Abbas ibi tán bá tó jùmọ̀ òfin àṣọ náà wà àwọn mọ́sálásí náà bá àwọn nígbà máa ní omi jímọ̀ ló dáa láwọn sábẹ́ kan náà sọ bẹ́ẹ̀ so ẹni yóò ní ìgbẹ̀mù káàkà àjíjà ní ọ̀dẹ́kẹ́ ìjímọ̀ ẹjá gbìyànjú sábàtí wá fẹ́rù abákẹ́rù tààtà mọ́ṣálásí lọ sáàrí ọdún gbé mọ́ṣálásí àwọn abáwọn tí ìrùn lọ́dún lèbù abáwọn tí ìṣáì náà ní jàmá ipa tí ìṣáì ní jàmá abẹ̀rẹ̀ pẹ̀lú ìmọ̀ àwọn àjọparí ìṣá àjọbẹ̀rẹ̀ tàráwẹ̀ àjọparí tàráwẹ̀ a ti ń gba láàdá ní ẹni tó ti kòrò òun ìjẹ́lọ́jẹ́ Agbóhá ṣe bẹ́ẹ̀ ta sí ìrọ̀ta àtúgbò ẹgbẹ́ kan láti ṣe àtútà. À ń kí àlùkùránì, à ń ṣe àdúrà, àwọn jẹ́ káwẹ̀ ṣẹ̀ yóò pọ̀ sí Ó wá lẹ̀ wá sí ẹgbẹ́ àti ló fi di jágo méjì látagbò kan ọlá àmì ìgbẹ́lẹ́ lẹ́sùn tó dá mọ́sùn jẹ́ àlejò díẹ̀ pẹ́jù pọ̀. Ọ̀ṣọ́ wákàtí méjì mẹ́ta tó délẹ̀ wíwá tún bẹ̀rẹ̀ àlùkùránì tó bẹ̀rẹ̀ sí ní mọ̀ káà mọ̀ dàgbà máa ṣe rántí ọlọ́run máa yẹ rántí láàánú lágbára gbogbo sáàtà make sure pé ooru yẹn tọ́gbọ̀n ọ̀bẹ̀ ẹran ìtumọ̀ ẹ̀sìn yá òde ìdájọ́ ìpàdé ìlànà ooru yẹn nǹkan tọ́gbọ̀n ọ̀bẹ̀ ṣe ẹni tí ó wà rí lè ṣe ó ní gbogbo ẹni tó bá láǹfààní àti ọdún ṣe àdájúkà àkọ́kọ́ ní ẹkẹ́jì táà ní ìtìká ṣe gbìyànjú pé gbogbo alálẹ́ ọjọ́ mẹ́wàá jẹ̀yẹ oṣù rọ̀mọ̀dálẹ̀ yìí gbogbo alálẹ́ rẹ̀ gbìyànjú pé kí ni ó fi mọ́ yóò jẹ́ mọ́sálásí lọ wá nínú ilé rẹ̀ náà wà láàyè ibi tí wà àtọ́lọ́wọ́ mú ṣe pàṣùkù ṣúgbà kan ló sọ lórí ọmọ ọ̀pọ̀ wa ó ní pé nínú ibi ohun àyè ibi mọ́ sí lọ́pùlé yìí táwọn ìyàwó bá fẹ́ kí àwọn ọmọ alóbì fẹ́ kí ìpìlẹ̀ ní òbò tó kí bá a bá yọ orí ìyá látà ó tó lóòtú bẹ̀rẹ̀ àwọn èèyàn wá fún ilé púpọ̀ onídùúgbò ẹkún ta sí ilẹ̀ níwá èyí bá sá sẹ́tọ̀ ní lágbo lẹ́gbẹ̀ẹ́ kan palẹ̀ mọ́ ìṣàn jẹ́ ìṣẹ̀síbẹ̀ ṣúgbọ̀n ni ìfà àwọn tàbí àtẹ́bí kúkùsù lè nígbà tó kò wọ́n fi ti ẹ̀kọ́ lẹ̀ ó ní ká lẹ́sùgbò pàdánù ìwádìí ike ayé bí ká fi ṣe lọ́sùn ìbéṣì rẹ̀ ilé àtẹ́bí ìwọ la kọ́kọ́ fẹ́ kọ́ kọ́kọ́ kí ìrùn fún wa ń bẹ̀ àtẹ́bí tó kọ́ bá wọn sí ìrùn bẹ̀ káàlì wọn fi tán bàbàrà rẹ̀ sí lọ́dọ̀ àwọn sọ́nà fùsọ́ rẹ̀ lóde ó yẹ kọ́ lóde káàkùn wájú ọ̀pọ̀lọpọ̀ atáàrí wọn lọ́nà ẹ̀lú pẹ̀tún bedroom flat oníkọ́ bedroom flat oníkìríkì bedroom flat oníkìríkì mansion oníkìríkì ọdún flat ẹ̀bẹ̀ ìlọ́wọ̀ rẹ̀ pé lásìlú méjì àjà tó fi ṣe tílé tí ń jẹba mọ́sálásí ní olé ọjọ́ tó tún ní mọ́sálásí ẹni bá ṣe tó bá sì rù bẹ́ẹ̀ ṣì náà ló ní ọ̀wá ayé bí tó lọ́sẹ̀ tó lè rẹ̀ tó kó tó dáa sí níbi ọ̀nà kó dáa kìí ṣe eré lẹ́ni àmọ́ ṣe ń bẹ́ kìí ṣe oorun lẹ́ni aṣọ ń bẹ́ ẹjá pọ̀ níbi ẹjá pọ̀ níbi lè ṣí ní òṣè ìyá náà aṣá ọ̀rí ọ̀láwà alára àwọn àbẹ̀rẹ̀ lọ́wọ́ àtẹ́kìlá lọ́bì dáhùn àyíká agbẹ́ òun تحب العفو فاعف عني اللهم انك عفو تحب العفو فاعف عني اللهم انك عفو تحب العفو فاعف عني يا متوبة اللهم ارحمني انك عفو وان يوفاكي من مزكوه تحب العفو ọfẹ́rẹ̀ kan ọmọ mójúkù ní ẹ̀ṣẹ̀ ẹlẹ́ṣẹ̀ fáàfọ́ àmì mójúkù pẹ̀lú náà ẹ̀yà pẹ̀lú àmójúkù ẹ̀ṣẹ̀. àwọn ajẹ́ kí gbóná òjò pọ̀ lẹ́nu tiwa náà tàbá ti wọnú mẹ́wàá nìyẹn ṣé ibi iṣẹ́ rẹ̀ náà mọ́ ọmọ wa ń bọ̀ ilẹ̀ wa ń ṣúbọ̀ máa yóò pọ̀ à ń fọbọ́ lọ́wọ́ ni inú ìfọbọ́ lọ́wọ́ ẹ máa wí ẹ ń dáná ìtọ́rù ẹ máa wí ẹ ń dáná sàárì ẹ máa wí ẹ ń ṣe kéde kan nílé lọ́wọ́ ẹ máa wí gẹ́gẹ́ bá ti wí náà ní kí wọ́n bá sùn ara ọ lè sùn díẹ̀ àmọ́ lóhun tó pọ̀ tó àsìkò rẹ̀ kọ̀ọ̀kọ̀ ti bẹ̀ náà lóhun tó pọ̀ tó àsìkò a túbọ̀ ṣe eléyìí ẹnu àwọn onímọ̀ kò lè mú ní oníkáwọn sáà máa ń pè ní àtàkì ìtumọ̀ àtàkì yìí onífẹ́kí mẹ́wàá jẹ̀yìn bá ti dé ká bá kírò tàráwí ìtàlẹ́ àwà kìtà pàgbó àwọn onílọ tó bá di bí aago kan òru àbágo méjì lẹ́wọ̀ àbágo méjì méjì ò pàgbó wà pẹ̀lú àwọn kẹ́ẹ̀ tó máa bọ̀ àwọn tí wọ́n máa yíò tìká ó jìra àwọn ẹgbẹ́ lọ́fílà já ó wà bẹ̀rẹ̀ lọ́fílà títí tí ó fi kù díẹ̀ lálùbájá lóòrùn tí ó yọ tí ó fi jẹ́ àsìkò ṣà ó wà lọ jẹ́ṣà ilé ìlà ń pè ní àtàkì àwọn onílé náà wọ́n lé lè wọ́n ti jẹ́ fẹ́ sí tó pọ̀ àwọn ọ̀sán wọn ní Ìjá ní bá pọ̀ jẹ́ ibi tí àìlẹ́lúwà Muhammad tó ti kí tàrà wí ìtọ́bẹ̀ẹ̀sẹ̀ láwọn ìjọba ìjọba tó tó wá lọ tó wá padà wá ní tàbí tó ṣe ìtìká tó wá ń tíra wọn tó tó wá ń bẹ̀rẹ̀ lọ́bílà sí ìdá ìgbóògì lápapọ̀ ní lákọọ́lẹ̀. Àkọọ́lẹ̀ àwọn òpinwọ́n ti tó jọ dídá àtúndọ̀ dáadáa lọ́dọ̀ àwọn apákejì ní àwọn onímọ̀ àwọn ní àtàkì àrùkà àtẹ́rì ṣe ní àbáàlẹ́bì jíwé rẹ̀ fún wa nítorí pé wọ́n sọ fún ọgbọ́n lẹ́gbọ́ Muhammad sallallahu alaihi wasallam yẹn lọ́wọ́ Aisha náà ló sì wípé ìdàdá sálà àṣù ike ní mẹ́wàá àjẹyìn látàrígbà ilé gbòó láyé ẹni tó dá nẹ́bí máa ń وأحيا ليلة وأيقظ أهله وأحيا ليلة Gẹ́gẹ́ lórí bá ṣe ní pé àlẹ́bì bá ṣo oṣùkòtò rẹ̀ kó dé. Ìtumọ̀ ń ṣo oṣùkòtò kó dé. Àwọn ọ̀gá ìtumọ̀ rẹ̀ tó tẹ́kẹ̀ẹ́ ṣúmọ́ yàtọ̀ máa ń kí mẹ́bàá. Àwọn ọ̀gá ìtumọ̀ ń ṣo oṣùkòtò rẹ̀ kó dé lé ìgbìyànjú àlẹ́bì bá ń gbọ́. Wà áyé kọ́ bọ́ kàfẹ́. Àwọn ìyàwó ọmọ yóò mọ̀ wọ́n áṣàyà aláìdá yóò wá di òun ìyẹn tó yóò du òun ìyẹn tẹ́lẹ̀ tí òun wọ́n nígbà tí wá ní ilé ìpe ìgbẹ̀rú àìsẹ́bì bẹ́ lékún pé lára pé bí ìyẹn tó lékún náà láyé ẹ̀dá sílà ara ìyẹn tó ní abẹ́bù làbẹ́bì sí àwọn ìṣòwò ní mẹ́bì rí pẹ́sọ̀ wọ́n ló dá akúyá máàrù tó látọ̀dọ̀ àwúgbá 360 pẹ̀lá ìgbẹ́ nínú ọ̀dà tó ń bẹ́ sábà gbà fi ṣe ìṣìyà àbúlé ìgbà sí ìdọ̀kọ́dé ni pé ìmọ̀ kírùn kíra pàtàkì ṣàlẹ̀ ìmọ̀ tẹ́kì ìjọba ìmọ̀ kírùn kíra ó lọ sí tó bá ní sàráwì ìtàkiri tó bá ṣe ìmọ̀ àbáṣẹ́jọba àti àtàkùn ìyẹn lọ káwọn ní ìgbà tó kọ̀ dẹ́mù ṣe sí pé ilé yóò ṣe lọ sí náà àwọn onítàwọn ní ìgbà ní gbogbo ara pa sáàbí àrùn pé èyí tó jọ pé káṣá jẹ fún gbé ó pọ̀ ní ọ̀rọ̀ àtẹ́jẹ́ àti ṣe lọ nígbà mẹ́wàá àgbà yìí báyìí bàbá rẹ̀ tó bá lóòwò bá ayé lọ́dún àdó ẹgbẹ́ ìpínlẹ̀ láti ìlú ọlọ́run ẹ̀sìn náà sọ láti ìlú èèyàn ẹ̀sìn náà sọ pé wọn ní mẹ́rin tó torí pé bí ò bá yẹ lọ́dún àdó yàtọ̀ àti ìpínlẹ̀ gbogbo ọ̀sẹ̀ tá a má sì ṣe àmọ́wọ̀ ọmọ tí ó tí wọ́n bá lọ́ọ̀kẹ́ lọ́bí láyà àlégbà lọ́wọ́ rẹ̀ tó ra mọ̀ pé eré fáwọn ọmọ èmi ìbí bọ́ta ló gbúgbẹ̀ fún ọgbà mọ́ dáàbí níta lọ́wọ́ rẹ̀ alákùnlẹ̀ ẹ̀yà pò pípé láwùjẹ́ ìwà ní oṣù kan nínú tá a bá mójútó astronaut ẹjẹ́ kí sàárà pọ̀ nínú oṣù Ramadan For wá spread di pé á ah, mo fẹ́ ná hundred thousand kí wọ́n dúró ọdún náà kí n lọ bàtà náà nínú mẹ́wàá yàtọ̀ sí ìjọ sí mẹ́wàá tó ní gbogbo alálẹ́ mo wá lọ ṣe sálàkà ten ten thousand naira ṣe àtẹ́ni ká spread di hundred thousand sí ten nine èló ni ó jẹ́ ten ten thousand tẹ̀mọ́ ikọ́ bọ́ọ̀lù sílé ìlàtọ̀lẹ̀ kọ́ bí rí àtòkùnkọ́ ẹ̀ dáhùn mẹ́jọ bọ́ọ̀lù ikọ́ ìjà sí ìjọ 10,000 rẹ̀ kan bá ṣe déédé lẹ́yìn látòlù pọ́sílì kìí ṣe jẹ́ 10,000 tó ọ̀dún lẹ́mú sádákà gbogbo ìgbìmọ̀ tó pé 3 years ọmọ tí ó kì í ṣe látòlù pọ́sílì sádákà ìdàpọ̀ ló pọ̀ káwá spread ẹ̀ torí pé àbọ́jọ́ òun yóò jẹ́ ẹwájá sọ́ra àwọn adánilọ́nà lọ́nà tí wọ́n mọ́ ń dáyẹ̀ lọ́nà ìlú mẹ́wàá tẹ̀yìn mọ́jẹ̀ wọ́n dá àwọn táwọn oníkan ṣe àlórí social media social media orílẹ̀ orú láyé wọn dákùn bá gbọ́ ṣàtìpá ọlọ́mọ́sà pàdé àgbẹ̀yọ̀ rọ̀ الحمد لله والصلاة والسلام على رسول الله وآله ومن والاه sábà fún ìyá ìrìnkan bọ̀bá ṣọ́ra fún àwọn ajánilọ́nà àwọn ajánilọ́nà yìí ó lè ràn ràn lọ́wọ́ àwọn kan lẹ́nu wọn ètò olúwa ní àṣẹ là ń ka bí ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ àwọn òun a máa dáwọn ẹ̀sùn kó kàkà ó pè ní gbogbo lẹ́yìn látúlẹ̀ kọ́ nílé lẹ́yìn látúlẹ̀ kówó mi ní ìṣe lẹ́yìn látúlẹ̀ kọ́ nílé wọ́n ti máa jẹ ẹgbẹ́lópù bá ìjẹsẹ̀ ìjẹ́ ẹ̀sìn kú bí ẹ̀sẹ̀ ẹgbẹ́lópù ó gbọ́ pọ̀ mọ́ òpọ̀ tó bẹ́ẹ̀ bá ṣe mọ́mú mi wọ́n wá máa pé ó wá ní déètì ọjọ́ báyìí làwọn mú ọjọ́ tàwọn sí lọ́jọ́ jẹ máa bọ̀ ọjọ́ kí ni ó gbónú ó ṣe ṣe kó mọ̀kàn sóòrùn lé látọ̀ lọ́kọ́ ní àwọn tó bá jẹ́jẹ̀ náà rẹ̀ àwọn òsì kan pàtí kójọ́ táwọn òsì táwọn lọ ọgbọ́n ọjọ́ tó kù kò ti fi ṣùgbọ́n ó ṣe àwọn gbọ́sọ́jọ́ náà ẹ̀yìn wá lẹ́yìn ti dé látọ̀ lọ́kọ́ ní ìdẹ́wà ẹwà lẹ́ ń jójú àkíní ẹ̀yìn jójú ẹ̀sìn ẹ̀lẹ́ ń jójú ẹ̀sìn àkọlọ́run láì lọ́tọ́ wa inú àwọn ẹ̀ṣọ́ kó bá ìlàpọ̀ ẹmọ́jà lọ wọ́n bá pè ọmọ jà lọ wọ́n bá jẹ́ lẹ́nu kò yọ lọ́wọ́ ọ̀nà ọ̀fẹ́ wọ́n bá ní kí ló dé ọlọ́dún ẹ̀sẹ̀lẹ́ àfiwálé káàkiri ọdún ìpọ̀ wọ́n lè wá sọ ọ̀gbẹ̀ àdúrà náà náà ṣe ọ̀rọ̀-ún-jẹ̀bẹ̀ ńlá wọ́n yẹ káàkiri àdẹ́bẹ̀ ṣe ẹ́ tún káàkiri fúnlẹ̀ fún ọjà àdúrà fún ara rẹ̀ káàkiri gba mọ́sálásí lọ káàkiri tó tó lè rẹ̀ káàkiri tó lọ́dẹ̀ rẹ̀ kò lè tó bá wò àmọ́ nígbà tí ó ti títí ó ti tọ̀ ọ̀nà ẹ̀jẹ̀ ọ̀nà ọ̀rún fẹ́ràn mi ọlọ́wọ́ tí wọ́n ní kọ̀ọ̀kan wá ṣe irú àwọn ẹni báyìí tí wọ́n bá ti pé dé ẹ̀dẹ̀ ìbáwọn lọ́wọ́ sí o ìtọ́lọ́wọ́ bá ní a ṣe àǹkàndíẹ̀sì díẹ̀ wà ní ọ̀nà mọ́sàmílẹ̀ ẹlẹ́ẹ̀kejì ẹ̀nà àpẹjá sọ́ra àtàtìjọ láti bá tó wá wà ẹni tí ó tó fẹ́ lọ lágbàáyé lóòrùn gbogbo us papọ̀ mọ́ israel tí wọ́n wá ń fèsì àwọn iran ó fún àwọn mẹ́tẹ̀ ṣàìdàkùn ẹmẹ́jì ó kọjá àwọn akóbi jáde lọ ìdẹ́lómi wákàtí báyìí ní kò sáfà àtúnkà fún ní olóòmọ̀ aláìka mọ́ sí lọ ọ̀dọ̀lọ́pọ̀lọ́ ọ̀n lè láti mọ́ sí lọ ṣọ́ ní wọ́n mọ́ sí láti mọ́ onígbé màrífàtìlú wà àjíbí tí wà àkàí màrífàtìlú wà àjíbí tí wà àkàí á lè ṣàkí ìkọ̀pẹ́sẹ̀ ìwà àkàí tó bá ní èèyàn mọ́ sí lọ ọ̀gá ẹni tó mọ́ sí lọ òun lẹ́ni tó mọ́ tó jẹ fún wo mọ́ ṣe nígbà tí nǹkan lọ ẹni tó mọ́ sí mú kàtẹ́kẹ́ sí tí ó ẹgbẹ́ ìjọba ṣe ìgbọ́nkẹ̀ ìyá ṣúgbà àdúrà tó kàwájú àwọn ọmọ ni a sì mọ́ ṣàdúrà fún ìgbésàwọn ìpọ̀ ìdíjì ìjà àwọn ọmọ ìyáwà mùsùlùmí lágbàáyé ni ọ̀nà mọ́ta wọ́n láàbọ̀ gbogbo àwọn náà mọ́ta wọ́n láàbọ̀ tọ́ọ̀tù wá ti bọ̀ ọ̀nà àbá èyí gbàtígbà tó ń bọ̀ ọ̀pọ̀ sí gbogbo ọmọdé àwọn ọmọdé àwọn àdúrà táàmọ̀ ṣe lò jẹ́rà àwọn ikọ̀ tí ń jà gbogbo wọn ejò gbogbo wọn tí ò ṣe gbogbo ẹnu fún ẹ̀yìn bàbá wa ẹ̀ gbọ́ ejò ní gbogbo wọn tí wọ́n ti lu ẹ̀dógún tí a máa pé bàbá pàdé ejò lọ́nà ejò wa ń datọ́ àánú ejò ni wá sí wá àwọn àṣìkò ní fẹ́ tu ẹ̀ lápò ìjà ni súnmẹ́lò ká ṣe kára fẹ́ máa lu ẹnu rẹ̀ fún ìbá àpá dáadáa lábàá ṣe bẹ́ẹ̀ tẹ̀sẹ̀ ní bá tẹ́rù yìí wò tó gbọ́ torí méjì tó fẹ́ bá lu ẹnu ẹnu ni wọ́n fẹ́ bá lò ó lè fẹ́ òun fẹ́ pa ọ́ ni

Mọ́mọ́rù jẹ́ ní fún ọjọ́ wọn tó wà lè ní àṣẹ. Àwọn ògùn ọ̀ṣì wọ́n lọ. Àwọn tó ṣiṣẹ́ jẹ́ ní fún èdè àṣẹ wá kọ́. Àwọn aláwọ̀ ní dá kí ìjọba àwọn onígbà gbọ́ bí ti mọ̀ àbìjà tọ́lá tó lè máa ń pẹ̀lú lọ́rọ̀ tí wọ́n sọ pé aṣàánú ẹgbùnà àníyàwó wà ní ìyòwò àdíṣẹ́ àgbàmùbà. Inú ìsìlámù wọ́n ni nǹkan ní ìfìdé ṣòyọ́ ma yá ní mọ́wàá jẹ́ kó jẹ́ pé ìmọ̀ tó ń lò kí ní tí ń ṣẹlẹ̀ èyẹ mélòó ní ìlànà ti pa lọ́rọ̀ pọ̀lọpọ̀ àwọn àṣìbáàbù tí wọ́n pa ọ̀pọ̀ mẹ́rin tí ó wílì fún àwọn méjèèjì ta ló ń bọ ìwọ́n pa jù ó lè amẹ́ríkà ní ìpé ní ìdájọ́ ní ṣùgbọ́n àà ah, ó ti wá tú bọ́ǹkù kan kìníkan kìníkan kìníkan tàbí fọ́ ó ti wá tú ẹ̀ tó ń jù yẹ à gbogbo àwọn ẹgbẹ́ èèyàn ṣe kìníkan táúsàn wọ́n ti kú ní gbogbo ìlànà

ìyẹn ni àwọn ọkọ̀ ojú omi tó ṣe pé òun gẹ́ tó mọ́ ń gbé àwọn pléǹtì olóró tí wọ́n ti kó bọ́ọ̀bù sínú ẹ̀ aláwọ̀ ti bọ́ọ̀bù mẹ́ta ní Amẹ́ríkà ní ẹ̀ bọ́ọ̀bù pẹ̀lú ọ̀rẹ̀ pa ẹ̀dà tàwà ní kóòrà ó ti mọ̀ sí ní àti yóò lórí omi tí wọ́n bá ní ìdánilọ́dún àwọn ìgbà tí ó pẹ̀ sí kó láàká ìwà kò tó yẹ sámójútó ẹ̀dà kò mẹ́wàá tẹ̀mí lábẹ́wò yóò fi kí wọ́n lẹ̀ṣẹ́ pẹ́ kan ìgbà bá sáyọ̀ mọ̀ náà lòun ò ti parí nìkan ó parí ẹ̀rí family matter ní àtìsẹ̀dánẹ́ríkà ọ̀nà ẹ̀kọ́ trade àwọn ìrábùdá wọn ìdánẹ́ríkà jẹ́ tí wọ́n lò fi jà àwọn ìrábùdá ni wọ́n lò àwọn náà àwọn náà àwọn náà jọ wá fojú mú pé ìrábù wọ́n ẹ̀ táwọn gbé ó sì rẹ̀ ṣùgbọ́n náà nígbà tó trọ́pù nǹkan tó jáde lẹ́nu ẹ̀ pé àwọn ptv missile ẹ̀rẹ́ ó bí ayùwà ẹjọ́ kọ́ra ilẹ̀ ní ẹjọ́ ẹjọ́ kọ́ra ilẹ̀ ìjẹ̀lẹ̀ tí wọ́n fojú kéré wọn ni àmọ́jẹ́ ẹmọ tó kàwà àwọn mùsùlùmí tó wà fún àtàwọn ọmọgbàrí ọlọ́mọ́sà àtàgbàrà padà sọ́mọ̀ ìwà náà torí táwọn ilé ìjọba nàìjíríà káàkiri náà fẹ́ pèsè àwọn nàìjíríà ní àkàrà bọ́ǹbù kẹ́rà ní kádọ́wà sọ àjòbíṣẹ́ ọlọ́mọ́pàá pàpúpa oníkàlùkù agbẹ́gbẹ̀rún náà ẹ̀dàkùn oṣù mẹ́fà tẹ̀yìn ọ̀kan èyí tó bá jẹ ara ń bẹ́ẹ̀ ọ̀rẹ́ ẹ̀jẹ̀ ara ọ̀ ẹmẹ́jà tí ó bá bá kàn gbọ́ bí ó fi ṣe bẹ́ẹ̀ tọ̀ àṣùgbọ́ ó fi ṣe bẹ́ẹ̀ tọ̀ torí àwọn ọgbọ́n dá sí bẹ́ẹ̀ ká mọ́ gbọ́ fún ọ̀ṣìdẹ́ bọ́ọ̀ sí wọ́n sá ọ̀rí nìkan bọ́ọ̀ rí nìkan ọwọ́ àfi wà ó sì lọ sọ ọ́sàkọ̀ gbọ́ pé ìpàdé ọ̀ṣìlẹ̀ ń gbòòrùn ayé àmọ́ lẹ́ṣà láàzìmẹ̀ an tàtàtà fa an kìí ṣe tó kọ̀ ní ọkọ̀ wáyé ìwòye tí ní ṣẹlẹ̀ táàkiri ìnáwó láàzìm má àrífàtún wá sí fi wà kàá èyí tó tọrọ yẹn ni pé jẹ́ kí ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ what is your responsibility nítorí ẹ̀kọ́ pàdánù kí tó kọ̀ ọlọ́dà kọ́ṣà ọ̀dà àgbọ̀dọ̀ mẹ́wàá kì í oṣù rọ̀bọ̀bọ̀ ọ̀là àdúgbò àti ọwọ́ àlàkà àdúgbò yìí ọlọ́dà kọ́ ọlọ́kọ́ṣà àdúgbò àlàyé àwọn ṣe àjẹ́lẹ̀ láti ọlọ́kọ́ṣà àkọ́ṣe òru rí lásìkò kan níbi pàtó ọjọ́ òní àná àbọ́lọ́kù àti kọ̀ọ̀ṣe àdúgbò àwọn sọ̀hà bí kò bá ìdìbò ká kódò tún fọ́ náà fúra ní lórí bóòrùn fọ́ náà fúra pé lẹ́yìn lásìkò kan níbi òru 27 wà nínú ọ̀pọ̀lọpọ̀ àìlórí àmọ́pọ̀lọpọ̀ àwọn àǹfààní wọn nínú ó búra lóòótọ́ ní pé 27 ní àmọ́ ètò correct inú ọ̀rọ̀ ní pé káṣáwà sí kan ló àwọn mẹ́wàá èèyàn pàtàkì jùlọ àwọn òkàtà àtìdásí méjì 21 23 25 27 29 ìbò ní mẹ́wàá tàwa wí ìlú bẹ̀rẹ̀ láti alẹ́ ẹjọ́ mọ́lẹ́ àtìgbọ́sí òkú 21 títúmọ̀ sí pé ó ṣeé ṣe òkú tó ṣe péjọ ọmọ tí òun rẹ̀ bá túnmọ̀ tí ò ṣe kò ní yóò bá tí ò rí lásìkò bá tí wọ́n sọ pé ọ̀dì ẹ̀lẹ́ lọ́sùn tó ṣe wájú ìjọ toró ń ṣẹlẹ̀ láti wà lọ́bì tó wọ́n sí òkùnkùn fọ́ tọ́ ṣẹlẹ̀ pé ọ̀rọ̀ ti di ká múra pé èwo ni yóò wọ́ sí àtìbálẹ́kún nílẹ̀ ọlọ́pàá sáà ti tẹ́kọ̀ọ́ abin wasu wanda ya kara su a cikin kwallo ayyace da ruwa ya kuma ilman da wani ya kan tsaye وعمل متقبلا وشفاء من وصل اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى اله وصحبه اجمعين سبحانك الله وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب